Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, subscribe ẹ hẹ́tẹ̀. Face TV wò Ekaro. Ekaro, Ẹ káàárọ̀ o, ẹ káàárọ̀ gbogbo èèyàn ọmọ loye. òjìrè. Mo kí gbogbo èèyàn yawa. adé, mo kí gbogbo èèyàn ọmọ olóyè. Nation èmi ọmọ yín àbúrò yín ẹ̀gbọ́n yín náà ni o ọ̀rẹ́ yín mo kẹ́ni tá a jọ jẹ́gbẹ́ mo kẹ́ni tó jù mí lọ ṣe rí information mi kékeré náà ni kò pọ̀ púpọ̀ mo lè fẹ́ kẹ́ bá mi pín kiri ṣe rí níbi tá a wà yìí tá a dúró dé yìí sin ẹjọ́ tó lọ lọ́hùn mo bẹ̀bẹ̀ ni ẹ̀yin ọmọ Yorùbá mo ti sọ màá tún tún sọ onìkan lẹ mo fẹ́ sọ ní ọwọ́ yìí wọ́n ti pín owó fún àwọn kóòtù òjìire kí wọ́n máa lọ ra ilẹ̀ lọ́wọ́ wa ní west tó bá yá àwọn kan á ní pé ààrẹ òmò tó ń sọ báwa ṣe máa sọ rèé èdè máa rí pé ó máa ṣẹlẹ̀ torí mo ti sọ fún yín pé information tó ń bọ́ sọ́wọ́ àwa ń bì ó kọjá rẹ́dẹ̀rẹ́dẹ̀ wọ́n ti gbé owó fún àwọn ọ̀dàlẹ̀ tó yẹ pé tó bá dẹ̀ ṣe ń rìn báyìí ilẹ̀ máa mú wọn ni pẹ̀lú àṣẹ ọlọ́run wọ́n ti pín owó fún wọn owó gidi pé kó máa lọ ra acres of land gbogbo ẹ̀yin baálé baálẹ̀ láti Ọ̀yọ́ Ìbàdàn Ìlọrin Abẹ́òkúta Ìjẹ̀bú Kwara àwọn gbogbo bàràpá méjèèjì mo kó wọn pọ̀ gbogbo ilẹ̀ Yorùbá Èkìtì Ẹdó mọ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tẹ́ ẹ mọ̀ pé a wà lọ́ndà Yorùbá nation ẹ jọ mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ má ta ilẹ̀ yín fún ẹnì kankan ní acres by acres tí ó bá ti ń ṣe ọmọ Yorùbá ọmọ Yorùbá tó bá dẹ̀ wá rà ẹ wádìí ilé bàbá àti ìyá ẹ̀ ẹ wádìí fámìlì ẹ̀ ṣe rí ilẹ̀ tán fẹ́ tà yìí ilẹ̀ yìí gangan òun náà fẹ́ fi ṣe wá lọ́ṣẹ́ nítorí owó tán gbé fún àwọn boys àwọn èèyàn wa ẹ má jẹ́ pé láwọn boys wọ́n máa máa lọ ra ilẹ̀ tó bá wá ra ilẹ̀ yẹn tán next ni pé ẹ kàn máa rí pé àwọn àwọn ará bí lè máa rí ń bẹ̀ wọ́n wá dominate every local government ṣẹlẹ̀ mọ̀ pé ẹranko làwọn àwọn ò ń gbé gbòòrò ilẹ̀ yẹn inú igbó náà fẹ́ rà sí torí igbó lọ̀bọ̀ ń gbé lọ́rọ̀ tiwọn ẹ jọ ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin ọba nílẹ̀ kóòtù òjire látòrí bàbá mi aláàfin ọ̀ọ́ni. Oh, àwùjalẹ̀ aláké olùbàdàn ọba èkó níléwàánu akíolú mo kí yín àti ọba youth ọba makama mo kí wọn mo kí bro ẹ eh, mo kí ọba wa gbádégẹṣin ládìgbòlù ọba kéńtà mo kí yín ẹ dákun ẹ páàsì mẹ́sẹ̀gì yẹn fún gbogbo àwọn ọmọ yín ẹ bá mi pín kínní kó kàn wọ́n lára gbogbo àwọn ọmọ yorùbá lásìkò tá a wà yìí ẹ má talẹ̀ fún kòbòkòbò ẹ má talẹ̀ kódà bọ́mọ ibo bá wá gan ẹ má ta ilẹ̀ fún tó bá ti yẹ lẹ́yìn tó fẹ́ ra ilẹ̀ wọ́n ilẹ̀ one one plot ilẹ̀ ẹnu gbó tó yẹ pé tó fi ń ṣe oko kò ju two hundred thousand lọ three hundred ayes àwọn kan ti ń gbélẹ̀ ní two million tó dẹ̀ ń sanwó wọn ò dẹ̀ rẹ́lì láti ra five acres wọ́n fẹ́ ra bíi twenty to thirty acres of land wọ́n á dẹ̀ ra eight acres ní two million ẹ̀yin èèyàn wa ẹ wash out o ṣé mọ̀ pé bẹ́ẹ̀ mi ṣe máa sọ rèé èmi ò ní sọ jù báyìí lọ ọmọ yín náà ni o ààrẹ almaroof ọmọ ọ̀ràn míyàn ọmọ Ọ̀yọ́ aláàfin òjòpá ṣèkèrè máde ọmọ Àtìbà ọmọ ajowó yọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ nìkan àjìfà wọ́n ti blọọkì mi wọ́n jẹ́ ń ṣe láìfù lẹ́ṣẹ̀ títí mò ń ṣe short clip báyìí o bóyá wọ́n máa ṣe mílẹ̀ títí Monday mi mọ́ àmọ́ ẹ bá mi ṣí àkíní kó everywhere ẹ má ta lẹ́yìn o ẹ rí i pé mo ra sọ́mi ìpariwo. E ẹ má ta acres yín fún fúlàní o ọmọ yorùbá tó bá máa ra lẹ̀ lọ́wọ́ yín ẹ make sure pé ẹ ṣe undertaking kẹ́dẹ̀ fi yé wípé tí orúkọ yìí bá change sí orúkọ míì a máa gbalẹ̀ yìí lọ́wọ́ ẹ̀ ẹ rí i pé ó máa gbowó ẹ̀ sá lọ àmọ́ wọ́n tó o bá ta ìran wa ìran tiẹ̀ ló bàjẹ́ o ò bá ran tiwa jẹ́ o ẹ má ta ilẹ̀ lọ́wọ́ yìí o àṣírí ni o owó ti pọ̀ ń gbòòrò wọ́n ti pín o wọ́n ti pín tó yá sọ please subscribe to Face TV Africa and turn the notification on Face TV Africa ẹ ẹ subscribe subscribe ẹ hẹtẹ. Face TV